ọlọ́run ò bá ní yọ́nú sí wọn o àwọn tàbíùn ọlọ́run bá ní kẹ́ wọn ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run kẹ́ wa ọlọ́run foríjìn wa ọlọ́run ṣàánú wa ọlọ́run gba tútù bá wa jẹ́ àsọ̀rọ̀lẹ̀ láyé àti lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà ọlọ́run má fara ní wa ṣàánú wa lólèdè wa nàìjíríà yìí ogun tí ń jà ní wa tí ń jà lẹ́yìn ọlọ́run ò bá ní paná rẹ̀ bá ní mú dúró ìjókòó tòní lágbára ọlọ́run ọba gbogbo àná ni àbùkátà sí i musharakatu gairil muslimin fi àyàdìhìm tàbí kí n sọ pé musharakatul kufar fi àyàdìhìm ìdájọ́ kí mùsùlùmí kọ́ máa bẹ́ẹ̀ tí kìí ṣe mùsùlùmí kèfèrí kọ́ máa bá wọn kópa níbi ọdún wọn ee kọlọ́n kọ́ ṣàánú wa kọ́ ṣàánú wa kó jà lè fi ṣe sí àti wà. Si kójá lè fi jọ àwọn sàbí anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn sàbí tí wọ́n ti gbọ́ pàànàbí sọ báyìí pé nǹkan báyìí kò dá lọ́dọ̀ tiwọn kò dá náà ni ẹ lè rí sàbí kankan kó tún wáá ṣe nǹkan mọ́ ṣùgbọ́n wàá tá a ṣẹ́kù ńlẹ̀ yìí àfikọ́lọ́ nǹkan sànú wa kó jẹ́ káàánú rẹ̀ kó jẹ́ ó lè wà bá ibi àníkí gbégbé wọ́n mọ̀ gbé ibẹ̀ gangan ní mọ̀ ń gbé ibi àníkí tẹ̀tẹ̀ wọ́n mọ̀ tẹ̀ ibẹ̀ gangan ńlọ́fi ibẹ̀ ní ń tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí ńlọ ti wá látọ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam léyìí tó ṣe pé ó fi ń kìlọ̀ fún wa nípa pé ẹ̀sìn yín mùsùlùmí ẹ̀sìn yín ẹni ẹ gbájúmọ́ o ẹ̀sìn ẹlẹ́sìn ẹ̀yẹ àfilẹ̀ má bá wọn dá sí i kó di pa tẹ̀síwájú lórí eléyìn ìkíní àwa tá a jẹ́ mùsùlùmí a lẹ́tọ̀ọ́ láti bá wọn kópa níbi ọdún mi yàtọ̀ sọ́dún tí a méjèèjì torí pé látàrí mi máa ṣe bẹ́ẹ̀ ìmáa bá wọn kópa níbi ẹ̀s níbi ọdún tí èsì ọdún tàwa ẹlẹ́sìn Islam níbi mi máa ṣe bẹ́ẹ̀ ìfàsẹ́yìn ẹni ó máa bá fún ẹ̀jẹ̀ ẹlẹ́sìn Islam torí ìtọ́jọ́dún tiẹ̀ gangan o lè má láǹfààní láti mójútó mọ́ ojú méjì la fi wo àwọn ẹ̀rí lórí eléyìí ìkíní bẹ̀ ni pé من جهة أنه من البدع المحرمة والمحدثة nínú àwọn àdádálẹ̀ èyí tó ṣe pé wọ́n ṣe ẹ̀dálẹ̀ ni tí ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn sàábé ṣe tánàbí ò ṣe lára ẹni musharakatun fi ayadihim ìmọ̀ bá wọn kópa níbi ọdún ńlọ́wà ọ̀pọ̀lọpọ̀ olówó ló ti gbà wípé on the thirty first December mọ́ January first irú ọkàn ọ̀pọ̀lọpọ̀ olówó èrò ọkàn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wípé ọjọ́un kádàrá máa yí padà ọlọ́mọ̀sánú wa o nínú Ramadan tó ẹ kó lọ sẹ́rìn tí káf kọ́ ọ lọ wá bó ṣe bọ́lọ̀ ó ṣe fi ọ́ ṣe kòǹgẹ́rẹ́ láti rí òru lẹ̀ láti lè kọ́ ọ́dẹ òru tó ṣe pé máa ń yí kádàrá tí a máa ń yí padà láti bí ẹ̀yìn dá lọ síbi dáadáa ò ní gbájúmọ́ léyìn èyí tó yẹ kọ́ ọ gbájúmọ́ ọ gbájúmọ́ èyí tí ọ lẹ́tọ̀ lọ́wọ́ àgbájúmọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn máa ṣàìsùn ní december thirty first kódà báago méjìlá tó bá rókè báyìí ìgbà náà wọ́n wá pariwo mo tiẹ̀ tún gbọ́ pé mùsùlùmí mi a máa yọ lọ sí chọ́ọ̀chì torí pé ọdún tuntun new year new resolution new revolution so lóríṣiríṣi bí a ṣe máa ń wí lọ́lọ́kan ọjọ́ kan yẹn ni pé ọdún yìí o ọdún ayọ̀ ni o à òun ò rí tóun nínú ọdún yìí ọjọ́ tẹ pamẹ́sẹ́ kọ́ ọbẹ̀ lọ́wọ́ bá dáadáa kó lè bá a rí tiẹ̀ àdúrà wa ni pé kọ́lọ́n kó jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kárí tiwa gbé ṣe kó fi àlùbáríkà sínú iṣẹ́ ń ṣe ẹnì kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí èròǹgbà wọn ni pé kádàrá máa yí padà lórun débi pé ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àfáà oní a máa ń wọ ẹ̀wọ̀n wọn a máa wọ àtìmọ́lé olówó ibẹ̀ wọn ó ti wà láti December thirty thirty one ó dàn the first one one kí wọ́n tó tu wọn sílẹ̀ ọlọ́mọ̀sánú wa o àìmọ̀ká yìí ọmọ wa lágbára o àìní màmá nípa òye ẹ̀sìn ọlọ́mọlá wa níbẹ̀ o ntí à ń gbìyànjú láti sọ ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ darapọ̀ máwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn míì níbi ọdún wọn èèwọ̀ ni a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nínú hadith etí wọ́n gbà wá látọ̀dọ̀ jíṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam anabi jaama ń bẹ̀ wípé man tashabbaha biqawmin fahuwa minhum ẹni yòówù tí bá ń fi ìṣesí tí ń fi ìwà tí fi ń jọ àwọn ìjọ kan láì ṣe àníàní fàwùwà minhum òun náà ti di ara wọn òun náà ń bẹ nínú wọn nù. àdìfì yìí tabagbọ́yé dáadáa a rí i pé yóò jìbò tàhárí mọ́tàṣàbọ̀ àbẹ́yìn fi àyàdìyàn ó ń ṣe léwọ̀ fún wa pé a gbọ́dọ̀ jọ wọ́n a gbọ́dọ̀ bá wọn kẹ́gbẹ́ a gbọ́dọ̀ bá wọn kọ́wọ́rìn níbi ọdún wọn tí wọ́n ń ṣe kódà bí wọ́n bá kí ọ happy new year má dá wọn lóhùn merry christmas to you ò gbọ́dọ̀ dá wọn lóhùn níbàámu sí àwọn àlàyé ètí a nígbà tó bá yá nínú àyá al-Qur'an Ọlọ́hun bá subhanahu wa ta'ala ó sọ ńbẹ̀ wípé walladhina la yashhaduna az-zur wa idha marru bil-lagwi marru kiraman Ọlọ́hun sọ nípa àwọn tí wọ́n jẹ́ ẹrúsìn rẹ̀ tòótọ́ wa ibadur rahman àwọn ẹrúsìn ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé tòótọ́ ó ti ka àwọn ìròyìn wọn lé ìtọ́pọ̀ nínú àwọn ìròyìn tọ́lọ̀ tún wá kà ní pé àtàwọn tó ṣe pé la yashhaduna zura wọn kì í bá wọn ọ̀ṣẹ̀ bọ́ wọn kì í bá wọn kèfèrí péjú níbi ọdún wọn èyí tí wọ́n ń ṣe wa idha marru bil tí wọ́n á rí kọjá níbi táwọn èèyàn ti ń sọ̀rọ̀ kọ̀rọ̀ àbí àti ń ṣiṣẹ́ tí ò wúlò tí ó ṣàǹfààní márùn kìrọ́mẹ̀n àwọn ò kọjá ní kọjá alápọ̀nlé ẹ̀dá ni. afọwọ́ Mujahid kọ́lọ̀ nǹkan bá ní kẹwọn wọn ní la yashaduna zura wọn ní sùnmọ́ rẹ̀ ní pé la yashadun a'yadal mushrikin ọdún àwọn ọ̀ṣẹbọ wọn kì í bá wọn kópa níbẹ̀. afọwọ́ Ikrima àwọn náà tún sọ pé wọ́n ní túmọ̀ la yashaduna zura ni pé láìbọn wọ́n lérè kan ní káàní lahum fil jahiliya wọ́n lérè kan ní táwọn ọ̀ṣẹ̀bọ tí wọ́n máa ń ṣe kó di pé Islam dé lásìkò jahiliya afáwọ alqadi Abu Ya'la wọ́n ní anáyò anihudur àyàdìn mushrikin wọ́n túmọ̀ àyà ni pé wọ́n fi ń kọ̀ fún wa ni pé ọdún èyí táwọn tí wọn kì í ṣe mùsùlùmí àwọn ọ̀ṣẹ̀bọ àwọn kèfèrí ọdún tí wọ́n bá ń ṣe àyà ìfi ń kọ̀ fún wa ni pé a gbọ́dọ̀ péjú síbẹ̀ a gbọ́dọ̀ kópa níbẹ̀ a gbọ́dọ̀ kó wọn lọ́wọ́ níbi ọdún èyí tí wọ́n ń ṣe. Umar bin Khattab kọ́lọ́ ọba kí ọba ní yọ́nú sí i ó ní iyyakum wàrọ̀tọ́ nàtàlẹ̀ àájìm wa an tadkhulu ala al-mushrikin yawma 'idihim fi kana'isihim. Umar ní ẹ sọ́ra fún àwọn ọ̀rọ̀ tó ṣe pé ẹ̀ ní gbọ́yé táwọn àǹjẹ̀mí èyí a máa ń sọ. So ẹ ṣọ́ra fún èdè àwọn elédèkéde ẹ má kọ́ṣe wọn níbi èdè wọn èdè Lárúbáwá jẹ́ ọjọ́ lójú èdè ọmọ àlùjánnà ni èdè anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ni ìní ọmọ àfọ lẹ́nu. wà ń tadkhulu ala al-mushrikina yawma 'idihim ẹ tún ṣọ́ra fún kẹ́ ẹ wọlé ti àwọn ọ̀ṣẹbọ lọ́jọ́ tí wọ́n bá ń ṣọdún wọn má wọlé tọ̀ wọ́n fi kànáà nínú chọ́ọ̀chì sí wọn má wọlé tọ̀ wọ́n níbẹ̀. Anas kọ́lọ̀nkọ́ba níyọnu sí si, ó ń jẹ́ ká hadithi tí ń bọ̀ yìí pé àwa mùsùlùmí àwa náà lọ́dún tiwa ọdún méjì ńlọ́fẹsẹ̀ múlẹ̀ tó jẹ́ ọdún ńlá fún mùsùlùmí ọdún ẹlẹ́ẹ̀kẹta ọlọ́dún ẹ̀ẹ̀kan ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ òun náà ní ọdún jimá lẹ́yìn ọdún mẹ́tẹ̀ẹ̀ta kò sí ti ń jọ́dún kankan mọ́ fẹ̀ǹtọ́ Islam tó máa ti ń ṣe Anas kọ́lọ̀ńbá níyọnu sí i ونقدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد لكم بهما خير منهما يوم الأضحى ويوم الفطر رواه أبو داود ìgbà tí Ànábì gúnlẹ̀ sílùú Madina ó wá ṣe àkíyèsí wípé àwọn ará Madina wọ́n lọ́jọ́ méjì kan tí wọ́n yà sọ́tọ̀ fún eré fún ìdáwọ́ ọ̀dùnnú fún ìwẹ̀jẹ ìwẹ̀mú wọn kì í lọ sóko iṣẹ́ kankan lọ́jọ́ méjèèjì ọ̀hún. Ànábì wa béèrè pé máa dání lè yẹ̀wò máa kí ni pàtàkì ọjọ́ méjèèjì yìí tó fi jẹ́ pé ẹ máa ń ṣeré nínú rẹ̀ ni ẹ kì í lọ síbi iṣẹ́ ẹ máa ń jẹ ẹ máa ń mu ẹ máa ń dunnú nínú rẹ̀ ni bó o ló ṣe jẹ́ wọ́n wá ń sọ fànàbí wípé àwọn ọjọ́ méjèèjì tó rí yìí kó nínú nílà bùfìyí mọ́ fìlìjà ìléyà àti gba ìmọ̀ kan kí Islam tó dé láti ya ojójó méjì láti yà sọ́tọ̀ fún ìsinmi láàrin ọdọọdún kọ̀ọ̀kan fakọ́lá Rasulullah Ànábì wa sọ fún wa wípé ọ̀dà ṣùgbọ́n tó lóore jùlọ Ọlọ́run ti fi rọ́pò fún yín anabi wa ń sọ fún wa pé kọ́dí abdalakum bihima khayran minihuma ọjọ́ méjì tó lóore ju àwọn ọjọ́ méjèèjì ń lọ ọjọ́ méjì mìíràn tó lóore ju ọjọ́ méjèèjì tẹ́ ẹ yà sọ́tọ̀ nígbà ìmọ̀kan lọ ọjọ́ méjì tó lóore jùlọ ọlọ́run ti fi rọ́pò fún yín ọjọ́ òwa làwọn ọjọ́ méjèèjì yawmal adha ọjọ́ léyà wa yawmal fitr àtọjọ́ ìtúnu àwẹ̀ Abu Dawud ńlọgbà hadithi ńlọgbà wá níta fẹ́ lónú hadithi ni wípé òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alayhi wa sallam kò fara mọ́ kí wọ́n ó lo ọjọ́ méjèèjì fún ọdún mọ́ lẹ́yìn ìgbà Islam tó ti yànnàná ọjọ́ méjì míì léyìí tó ṣe pé òní wọ́n máa fi ṣe ọdún yẹnni pé rẹ mùsùlùmí tó ń darapọ̀ máwọn kèfèrí níbi ọdún wọn ebi nítorí ọdún egungun torí ẹ̀ ló fi wálé torí ọdún ọrọ̀ torí ẹ̀ ló fi wálé ó sì tún wálé láti àbúrọ̀dù wá dúró owó iye owó tíkẹ́ẹ̀tì ètò lò lọ ètò tún ló bọ̀ torí pé wọ́n fẹ́ ṣe Ọ̀ṣun Òṣogbo torí ẹ̀ lọ́mọ fi wálé mùsùlùmí lọ́mọ sí ń pera rẹ̀ Kọmarudin ló kọ̀ rẹ̀ mọ̀ sí ń jẹ́ Abdulrozak lọ́mọ ń jẹ́ Abraman lọ́mọ ń jẹ́ sọ́wọ́ máa ń tó ń ṣe nínú ẹ̀sìn báyìí bọ́ bá máa ń tó ń ṣe nínú ẹ̀sìn ni ò ní pé wọ́n fẹ́ bọ òrò torí pé wọ́n fẹ́ bọ Ògún torí pé wọ́n fẹ́ bọ Yemọja torí pé wọ́n fẹ́ bọ Òkè Ìbàdàn òní torí eléyìí kọ̀ wá wálé kò sí ntọ́kọ̀ pẹ̀lú àwọn tí wọn kì í ṣẹlẹ́sìn Islam lakum dinukum waliyadin ẹ̀yin ẹ̀ dì mẹ́sìn tí yín ẹ̀ wo nkoko mọ́ waliyadin èmi tẹ́mi jẹ́ mùsùlùmí náà ẹ̀sìn tèmi ni èmi náà ó dì mú kálukọ́ yá di ẹ̀sìn rẹ̀ kó dì mú bó sì yẹ kó jẹ́nu fún rẹ̀ tó jẹ́ mùsùlùmí afawa Thabit ọmọ Dahak kọ́lọ̀nkọ́ba ní yọ́nú sí nínú ọ̀rọ̀ tí ó gbà wá onínàdàrà rajulun alaadi rasulillahi sallallahu alayhi wa sallam an yadbaha iblam bibuwana wọ́n ní arákùnrin kan nígbà yá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ìlérí pé òun ó para kùnmí láàyè kan tí a ń pè ní buwana ló wá sọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ní tọ́ ìrẹ́ òjíṣẹ́ lọ́wọ́ inni nadartu an anihara ibilan bibuwana ilé òjíṣẹ́ ọlọ́run ọba kí islam ò tó dé mo mọ̀ ṣe ìlérí mo ní mo fẹ́ pa ẹran kan mo fẹ́ pa ràkúnmí kan láyìíká tí wọ́n ń pè ní buwana fakọ́lá nàbí sallallahu alayhi wa sallam kánàbí tó dá lóhùn pé kọ́ pa àbíkọ́ máa mú lè rẹ̀ ṣe ànábì kọ́kọ́ bí léèrè pé alikana fi awathanun min awthani al-jahiliya yu'badu ayé tó o dákọ tó o ṣèlérí tó lọ fẹ́ lọ para kún mi níbẹ̀ yìí ayé yìí bò láyé ń báwo ló ṣe rí ṣé ayé ń ọ jẹ́ àyè kan tó ṣe wípé òòṣà kan ń bẹ ń bẹ táwọn ọ̀ṣẹbọ nígbà ìmọ̀ kan tí a máa ń wárí tí a máa ń bọ òòṣà náà níbẹ̀ bí kọ́ ló la wọ́n dáná bí lóun pé àkórí bẹ́ẹ̀ o ayé ń kò sóòṣà kankan ń bẹ yìí sì bọ òrìṣà níbẹ̀ anabi ò tí ì dákẹ́ o kò tí ì fún láṣẹ o anabi ti sọ fún pé falkana fi àárín ìdán min àyàdéhìm ọ̀dà ayé tó wí ǹjẹ́ bẹ́ẹ̀ ni a ti máa ń sọdún bí fipá ń bọ òrìṣà fẹlẹ́yìn lẹ̀ sí wọ́n máa ń sọdún wọn níbẹ̀ bí àbí wọn kì í ṣe ọdún níbẹ̀ la gbogbo àwọn tí wọ́n nímọ̀ nípa àyè náà àwọn onírárá èrè òjíṣẹ́ lọ́wọ́ bá wọn kì í ṣe ọdún níbẹ̀ fakọ́ọ̀lù nàbíyí sallallahu alayhi wa sallam lẹ́yìn tánàbí tó ṣe ìwádìí ọ̀rọ̀ méjèèjì yìí tó sì rí ìdáhùn tó jiná lórí méjèèjì ìgbà náà ló tó wá sọ fún arákùnrin náà pé a ò fìbì náà dèrí kà fàyídàwò láwàfà lìnàdàrí fi máa síyàtìlá wàlà fi máa là yamliku ibnu adam rawahu abu dawud àdìfì abu dawud ló gbà wá òjíṣẹ́ lọ́wọ́ ń sọ fún arákùnrin náà wípé tó bá rí bẹ́ẹ̀ a ò fìbì náà dèrí kà ìlérí tó ṣe lọ mú ìlérí náà lọ mú ṣẹ nítorí kí n máa bí ọ léèrè lẹ́ẹ̀kan nípa àwọn ìbéèrè tí mo bí ọ ni pé láwà fá àlìnàdàrí ń fi máa sí yàtìlá gbogbo ìlérí tíyàn bá ṣe tó jẹ mọ́ ìkọtọlọ́n ìyapa àṣẹ Ọlọ́run ọba subhanahu wa ta'ala irú ìlérí báwọn èèyàn gbọ́dọ̀ múṣẹ o kó lóò sì lè ní ìsìn lápẹjù pé tọ ọ̀pọ̀ ọmọ rẹ ọ̀jẹ̀ ń tútù tàbí pé òtí ẹ̀ ní ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì mọ́ ìlérí burúkú ńlẹ́lẹ́yìn èèyàn gbọ́dọ̀ ṣe àmúlò rẹ̀ nítòsí ni wípé ìtanràn tí ń bẹ fún ẹ̀ ń bá búra pòun ò ní ṣe nǹkan báyìí tó fọlọ́n búra tó wá ṣe ìtanràn oníwọ̀n náà ń ṣe ẹni pé ẹ̀ ń bá ṣe ìlérí pòun ọ́ yapa àṣẹ ọlọ́run èèyàn gbọ́dọ̀ ṣe àmúlò rẹ̀ ìtànàbí ń wí fún wa níbẹ̀ nù wala fima la yamliku ibnu adam bákan náà ntọ́ba anabi adam tí ò ní níkàpá ni láti ṣe tó wá sí ìlérí rẹ̀ irú ìlérí báwọn ò ní mú náà ò ní múṣẹ. bí kéèyàn ó ṣe ìlérí lápèjúwe pé láti nàìjíríà òun ṣèlérí fọlọ́run oore tóun wá tọ́bí ilé tẹ̀hún lọ́wọ́ ipò tóun ń dù níbi òṣèlú tọ́bí ilé bọ́ tọ́bí ilé bọ́ sí òun lọ́wọ́ a ìlérí tóun fẹ́ ṣe fọlọ́run ni pé láti nàìjíríà bí lòun ó ti fẹsẹ̀ rìn lọ sí mẹ́ka tóun bá tún kó mọ́ka òun ó tún fẹsẹ̀ rìn lọ sí Madina irú ẹni báwọn tí n ti ń wá tó bá tó lọ́wọ́ ọwọ́ ntí ọkàn rà ṣe ni wípé yóò lọ sí hajj kò lágbára àti fẹsẹ̀ rìn lọ ṣùgbọ́n dípò kó fẹsẹ̀ rìn lọ yóò wá owó tó tówó yóò lọ fi ra tíkẹ́ẹ̀tì èyí tí fi lọ sí Mẹ́kà tí yóò lọ sí Mẹ́dínà tí yóò fi lọ tí yóò fi bọ̀ àdìfì yìí Abu Dawud ńlọgbà wà ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ ọ̀nbẹ́nu Bukhari àti Muslim ntàfẹ́lò láàrin ni wípé arákùnrin yẹn ó wá bá nàbì ó ló ń ṣèlérí láti pẹran láàyè kan ànábì ọmọ yọ̀ǹda fún un tí tó fi ṣèwádìí pé sóòsà ń bẹ ń bẹ sí à ń sọdún níbẹ̀ so ààyè inú o kámúsẹ̀ wàá sọ ìwọ tó ṣe pé ó tiẹ̀ wàá darapọ̀ mọ́ wọn ẹ̀dìjọ́ ń ṣe ọdún ọ̀hún ni àkọlọ́ńkọ́sànù wa àtiwọ́ náà o. àdìfẹ́ mi wọ́n ní arákùnrin kan ní ẹgbàwọ́ ọ̀rọ̀ mi arákùnrin kan ó sọ pé ẹni nàdàrùtù eré òjíṣẹ́ lọ́wọ́ bá mo máa ṣe ìlérí fọlọ́wọ́ bá pé ìwúlìdà wà ládùn ah bí ọlọ́mba ilé kádàrà ti ń bẹ ilé bímọ aniharo alára àsìbùwà náà pé ń lọ pa ẹran níbi ààyè tí a ń pè ní buwana àwọn ẹran tí ń pa ń bẹ kò ní í máa lẹ́yọ kan ńpa tí ó dáadáa ni tọ́yì òjíṣẹ́ bá sọlọ wa léèrè bó ṣe ti fẹ́ pẹ́rìn àrùbíhà min hadhil awthan ǹjẹ́ ìkankan náà àwọn òòsà wọ̀nyí ṣe ń bẹ́ẹ̀ rárá òsì sọ fún fa awo fi bímọ nàdàrú tàbí ìlérí tó ṣe fọlọ́wọ́n bá subhanahu lárakùnrin yìí fàjàmáà àwọn ẹran tó fẹ́ pa ńlọ́ba kó jọ fàjà àlẹ́ yàtọ̀báfùwà ó wá bẹ̀rẹ̀ sí ní pa bí ó ti ń pa ní kọ̀ọ̀kan èjèèjì fanfàlà tàti mí ní òṣà lẹ́nu kaba sámọ̀ lọ́wọ́ nínú rẹ̀ arákùnrin bá fi igbe ta fàtàlábà ọ̀hún ẹran lọ́bẹ̀ ní sọ pé Allahumma àwọn òfìbí náà dẹ̀rẹ̀ ọlọ́run bá wọ a ìlérí mi tí mo ṣe tí mo ṣe fún rẹ ọlọ́run ọlọ́run bá mú ṣe ọlọ́run bá mú ṣe májàna yọ̀ bọ́ pátápátá mú ó sì du ẹ̀ràn náà ẹgbàwọ́rọ̀ lè jẹ́ ẹgbàwọ́rọ̀ mi fún àdéfẹ̀ ti ètí aka gbogbo eléyìí náà ó ń tọ́ka sí wípé anna dhabuha bimakani ayidihim wa mahala awthanihim ma'a siyalila kíyàn lọ pa ẹran sí ààyè ibi tó ṣe pé àwọn kèfèrí wọn ti ń ṣe ọdún ààyè ibi tí wọn ti ń bọ òrìṣà wọn máa síyà ìyapa àṣẹ Ọlọ́run òǹlẹlẹ ńlọjẹ́ o so ẹ jẹ́ kí a kíyèsí yẹn ni pé kámẹ́sẹ̀ wá sọ ẹni tó wá darapọ̀ mọ́ wọn níbi ọdún tí a jọ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ́jọ́ pé ó ti wà nígbàradì ilẹ̀ báyìí ó ti gbà yìí pé January 1st ọdún gbogbo wa pátápátá ni ah wọ́n ń parọ́ tàn ọ́ jẹ ni kí ni ti ń jẹ́ January ó kò òrìṣà òní ń jẹ́ January gbogbo àwọn oṣù méjèèjìlá pátápátá ó kọ àwọn òrìṣà kan tí ń bẹ nílùú róòmù òní àfi sọ àwọn òkọ tí ó rí hùn nígbà jẹ́ wípé àgbọ́yé rẹ nípa ẹ̀sìn tó ń sìn kò kú jíndò kò tó nǹkan ó sì gbìyànjú lórí bó ṣe lékún lágbọ́yé nímọ̀ nípa ẹ̀sìn rẹ èyí tó ń sìn abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó ní jogún àgbọ́yé tó jíndò kó jogún rẹ fẹ́ni kọ̀ọ̀kan wà kó a jẹ́ kí a lè máa tẹ̀lé àṣẹ ọlọ́run bá subhanahu wa ta'ala. òòṣà january ó jẹ́ òòṣà kan tí a máa ń pè ní janus janus lórúkọ òòṣà tí a wí yìí bẹ́ẹ̀ náà ni february orúkọ òrìṣà ńlọ náà ńlọ látòkè wọn ti délẹ̀ orúkọ òrìṣà pátápátá ni yẹn ni pé ìsọdún nínú àwọn oṣù wọ̀nyí kó a sọ pé january first yẹn ọdún gbogbo wa ni wàláì kìí sọdún gbogbo wa ọdún àwọn kèfèrí ni ọdún àwọn tí ò lẹ́sìn ni ẹn tọrọ ọba yé tí ò mọ̀kànmọ̀kàn òní yóò bá wọn dá sí ẹ dákun jẹ́ abẹ́rù ọba ta'ala. law kana dhabuhu fi mawdi'i al-'id ja'izan lasawwaga ar-rasul sallallahu alayhi wa sallam lin-nadhiri bil-wafa tàbí kéèyàn ọ lọ pa ẹran láàyè ibi táwọn kèfèrí ti ń sọdún ọba jẹ́ tọ́ba ni àníbi ìbáyọ̀ ń da farakùnrin so eh, eh, ọfẹ́ pẹ̀rẹ́ ń bẹ̀ lásán ni o kì í ṣe pọ́fẹ́ sọ ló o ṣùgbọ́n kọ́mọ́ bàa jẹ́ pé ìṣesí rẹ̀ yóò jọ tiwọn lójúṣẹ́ náà bá sallallahu alaihi wasallam ló fi sọ pé kò gbọ́dọ̀ náà wò. ẹ̀rí mi lórí pé Allah gbọ́dọ̀ bá wọn dá sí ọdún wọn àti January 1st àti January 1st èèwọ̀ ni jẹ́ kí wọ́n sọdún tiẹ̀ lọ́tọ̀ ọdún tiẹ̀ náà ó ọ̀tọ̀ rẹ̀ tó jẹ́ mùsùlùmí. hadith tí Bukhari àti Muslim ti ń gbà wá látọ̀dọ̀ mama Aisha radiyallahu anha mama ń sọnù hadith náà pé dakhala alayya abubakrin wa indi jariyatan min jawari ansor wọn ní abubakri bàbá àwọn tó jẹ́ abubakri ó wọlé tọ̀ àwọn níjọ́ kan ìgbà tí ó wọlé àwọn arábìnrin méjì kan nínú àwọn ọmọbìnrin àwọn ansor àwọn ará Madina àmì èjì ń àwọn ìkíní kejì wọn gbà tí abubakar tó wọlé abubakar bá wọn tùgánìyàn tí kìíní kejì wọn tí wọ́n ń kọrin a inú wa bí Abubakar Siddiq kọlọmba ni yọnu sí Abubakar ni ayin nínú ilé ànábì ńlẹ̀ tí ń fa mọ́lú èso nínú ilé ànábì nínú ilé òjíṣẹ́ Ọlọ́run ọ̀sà dà wọ́n lákẹ́ ọjọ́ ta wí wadhalika yawmu Eid ọjọ́ ọjọ́ ọdún faqala Rasulullah báwo Abubakar ṣe ń sọ ọ̀rọ̀ yìí wá ta sànàbì létí nínú ilé níbi tọ́lọ́wà ànábì wa ń sọ fún pé ya Abubakar ilé Abubakar fáwọn máa ń lẹ́wọ̀ jẹ́ wọ́n máa kọrin wọn. inna likulli qawmin aidan wa hadha aiduna gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ló ní ọdún tiẹ̀ ọdún tí a ní fìhánlẹ̀ mọ́ná jẹ́ kí wọ́n ṣeré jẹ́ wọ́n dára yá eléyìí wá sí ẹ̀rí fún ọ ìrẹ́ bàbá lórí pé kò sí ní tó burú kéèyàn máa kọ orin orin kíkọ ọlálàyé o orin téèyàn ọba kọ tó bá jẹ́ orin tó dùn màrìnmàrìn orin tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn orin tí ń ṣàlàyé fúnni nípa bóò là á ṣe é kírun orin tí ń ṣe àlàyé fúnni nípa bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ń hùwà sí irú àwọn orin báwọn ọ̀dà láti kọ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú májẹ̀mú tí mẹ́mbẹ̀ ni wípé wọn ò gbọ́dọ̀ lùlù sírú orin bẹ́ẹ̀ bí wọ́n bá ti lè lùlù sí kìí sọrin ẹlẹ́sìn Islam mọ́ ló fi jẹ́ wípé eh, Islamic songs àwọn olórin mùsùlùmí tí a máa ń lùlù tí wọ́n lù jìtá mọ́lò gbogbo ẹ̀ pátápátá lóríṣiríṣi kìí sọrin Islam èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam mùsùlùmí ò gbọ́dọ̀ kọrin kí tiẹ̀ ní wá tí à ń yọ lórí gan ó ti rí ìwé pọ́ wà lùjánà ní látàyé àwọn tí wọ́n ti ẹ̀ fún ní ròódù ni pé wọ́n wà lùjánà látàyé gan arínú wọn tó sọ pé bẹ́sẹ̀ wọn ọ̀tún bá ń bẹ́nu àlùjánà onídàára tẹ́sí òsì ò tí ì wá bẹ́ẹ̀ ọkàn wọn ò tí ì balẹ̀ kí wọ́n ní ti ń gbò láyà kí ni ti ń dùn ọ́ nínú tó fi wá ń jó tó fi wá ń kọrin yẹn ni pé orin èyí tó bá ṣe wípé ọ̀rọ̀ inú rẹ̀ ọ̀dà tí má ti lè lòdò sí orin náà kò tún dáa mọ́ kámẹ́sẹ̀ wá sọ orin tó ṣe pé ọ̀rọ̀ tí ọ̀dà òní ń bẹ nínú rẹ̀ tí wọ́n tún wá lòlò sí irú àwọn orin báwọn èèwọ̀ ni láti kọ tàbí láti gbọ́ nínú ṣẹ̀ríà Islam ànábì tí ẹ̀já mọ̀ wípé ẹni tí bá máa ń tẹ́tí rẹ̀ tí bá máa ń fi ń gbọ́ orin tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà òjè gbóná ni wọ́n rọ̀ di onítọ̀hún létí tó bá dijọ́ gbèǹde alùkìyàmà nínú hadith mi nínú àwọn àpẹẹrẹ ètò àfihàn pé ọjọ́ gbèǹde alùkìyàmà ò ti súnmọ́ nínú àwọn àpẹẹrẹ ni wípé àwọn kan náà àwọn mi sọ pé orin kíkọ ìlù lílù wọ́n ní ni ọtí mímu wọ́n ni ṣìnà ṣíṣe wọ́n ni aṣọ àlárì ni wíwọ̀ wọ́n lẹ́tọ̀ ni hadith ń jámọ̀ wípé orin kíkọ èèwọ̀ ni o má fi lẹ́yìn má fi ṣe ìkẹwọ́ o yẹn ni pé òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam ànábì wa ń fún Abubakar lésì wípé inna li kulli qawmin iidan gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ńlọ ní ọdún tiẹ̀ ọjọ́ òní ọjọ́ ọdún tí a ní fáwọn méjìlẹ̀ ń jẹ́ kí wọ́n máa kọrin eléyìí jẹ́ ọ̀rọ̀ tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi dá Abubakar ti dá lóhùn yẹn ni wípé nínú hadith yìí ànábì sọ pé haadha iiduna òní ọjọ́ ọdún tí a ní eléyìí náà ó ń ṣàlàyé ó ń ṣe àfimúlẹ̀ wípé kálukú ńlọ́láwọn ọjọ́ tí fi ń ṣe ọdún tiẹ̀ èèwọ̀ ni ó gbọ́dọ̀ darapọ̀ mọ́ ẹlòmíràn níbi ọdún tiwọn àdìs tá a fi parí rẹ̀ Abu Huraira ńlọgbà wa kọ́nọ̀ọ́ba subhanahu wa ta'ala kó bá ní yọ́nú sí i annahu sami'a rasulullah sallallahu alayhi wa sallam yaqul nahnu la akhirun awal ni akẹ́yìndé aṣàfihàn asabikun yawm al-qiyamah awa sì ni àgbà wájú tó bá dijọ́ gbèǹde al-qiyamah anabi ń tẹ̀síwájú nínú hadith yẹn oníbẹ̀yìdá annahum utul kitaba min qablina bóyá ni pé àwọn yahudi àti nasara wọ́n fún wa ní tírà síwájú wa wa utina min ba'dihim wọ́n sì fáwa ní tírà lẹ́yìn wọn. fahadà yawmuhum alladhi faradallahu alayhim fakhtalafu fi ọjọ́ òní tí sọjọ́ jimá ńlọjọ́ tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó yà kalẹ̀ fún wọn láti máa fi ṣe ìjọsìn fọlọ́run láti máa fi gbélé láti máa fi jọ́sìn fọlọ́run ọba ṣùgbọ́n wọ́n ya pa ẹnu níbẹ̀ wọn ò dá ọjọ́ náà wọn ò dá màmá fahadana Allahu lahu ọlọ́run wá fi ọ̀nà mà wá ó jẹ́ káwọ́ mà wípé ọjọ́ jimá ńlọjọ́ ìta àfi gbélé láti fi jọ́sìn fọlọ́run fannasu lana taba'un àwọn yóò máa wá tẹ̀lé wàlíyahudu garden, àwọn yahudi ọ̀la òní tiwọn ọjọ́ keje lọ́jọ́ ọ̀sìn lọ́dọ̀ àwọn yahudi wọn nà sọ̀rọ̀ bá àdàgádìn ṣùgbọ́n àwọn nàṣọ́rà tiwọn lẹ́yìn ọ̀la yẹn pé ọjọ́ sunday òní tiwọn òní ó bọ́ sí. abdullahi ibn amur kọ́lọ́nkọ́ba níyọ́nù sí ìkànnì àwọn sàbí tó pàtàkì ni òun náà tún wà ní nísọ̀ra péjé kọ́lọ́dún jẹ́ wọn sọdún wọn má bọ̀ ní Ṣàngó má bà bọ̀ Ṣàngó olókè Ìbàdàn má tẹ̀lé ọlọ́ya má tẹ̀lé àwọn olóòṣà lóríṣiríṣi má tẹ̀lé wọn gba tító pẹ̀lú àwọn ọdún ètí Islam tó fún ọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó na bìbílẹ̀ àdìlẹ̀ àjẹmí wọ́n sọ́nà Nairoza wọn máa rọjá ní ọ̀hún gbogbo ẹni yóò tó bá jẹ́ pé ó ń bá àwọn olórìṣà àwọn tá a dákọ̀ yìí Nairozi àti Maharojan àwọn ọdún kan ńlọ́jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn faransé ó lẹ́nu tó bá darapọ̀ mọ́ wọn tí wọ́n dìjọ́ ń ṣe wọ́ṣẹ́ bàbí im ó ń jọ wọn níṣe sí wọ́n jọ máa ń sọdún lọ́dọọdún títí tẹ́ jáde láyé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà wọ́wọ́ kadhalika yuhsharu ma'hum yawm al-qiyamah tí wọ́n bá gbé dìde wọ́n ó gbé dìde nígbè dìde àwọn tó ṣe pé ó ń kọ́ṣe wọn níbi ọdún wọn ni. àfẹlẹ́yìí àfihàn rẹ̀ tó mùsùlùmí máa ń tó ń ṣe lágbọ̀ọ́yé tó jìndò nípa ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bá yóò sànù ẹnì kọ̀ọ̀kan wọ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar